ọmọ ọmọ ṣe ń yá mú gbà lọ o. ó ń gbìyànjú bọ̀ ìyá kò lè kọ̀ọ̀kan tí sínú bá kọ ọmọ sínú yẹn ò gbọ́n kankan dẹ́fíà ni wọ́n ti gé sí ẹ̀ lọ́kọ̀ múlẹ̀ bá tó bá. ṣé o máa máa ní kí ló ṣiṣẹ́ tó ń ṣe àbájá ń wọ ọmọ ẹlẹ́wọ̀n ṣe yín lọ́mọ táwa ń gbádùn. Ah, ṣe yí o tíra ìmọ̀ ìyá sínú. bọ̀bọ̀ kò sáwọn ló bá wọ́n mè kọ́ ni sáwọn ni ẹ̀ ló àwa ni ẹ gbà tí mo kọjá sí mo expect pé máa kúrò bọ̀ mo ní pé ẹ̀ kúrò mo tún tẹ remote key pé bóyá máa gbọ́ sound bọ́ ẹ̀ kúrò náà. wà so àwa ni ìyá ẹ̀ bá wí ṣáwa ni hello hello ṣáwa ni excuse ṣé ìyá ọmọ pé tí mo ṣàlùlàṣàlù ó mà wọ́n ah, sá fún ẹ. no wọn ò bá pọ́kà wà ń bẹ̀ fún jákè fọmọ olóore tó bá máa kàn sírú àwa yìí ẹlẹ́gbàá àdúgbò ni wá. sórí ìyá ẹ tó bá fẹ́ gbé wa débẹ̀ tán tó fẹ́ gorí wa wú gọgọ tó kàn pariwo fílẹ̀ àwọn máa pariwo máa ń gbowó bẹ́tà àwọn kí mi àkí àdámì gádàdà òkì wa tọ́sẹ̀. èmi fẹ́ máa lọ so eh, excuse me kí n máa. ṣàwádìí stop ẹni sáré o máa jọ ni. bàbá yóò ti ń tírígà ìṣù tó ń gbénú mi o tó bá ń lọ òde máa lọ. Ah, mọ́tò tí máa gbé lọ náà lè jókòó lé. kàwáṣọ sọ́dà torí tiẹ̀. sábẹ́ dírẹ́gì kì ni mọ́tò ẹ̀ lélẹ́yìí. àmọ̀ ah. pé mọ́tò ẹ̀ ni ẹni kò gbé nǹkan ẹ̀ kò máa lọ. Ah. ìyá ẹ̀ o páàkì mọ́tò sọ́dọ̀ ilẹ̀ wa complain. àwọn wá jókòó sórí bọ́nẹ́ẹ̀tì ìyá ẹ̀ wá ní ká bọ́lẹ̀. wàá mú kọ̀tà fẹ́ mu. táwa ni ìyá ẹ̀ wọ̀ mí